gbogbo fáǹsì mi AM TV òun ní kẹmọ onílé tó kó òun là ṣe àbí mi mọ́ dìnà òun ṣàlẹ̀ mí o gbogbo fáǹsì mi AM TV kò ní bàjẹ́ ẹsẹ̀ you are the best and they always promise you always to give you the best we love you. bí agbára kú ṣe tó kò kú sólóògùn kan èyí tó lè rí ti kú ṣe oríṣiríṣi ọ̀nà ni kú sì gbà nefi ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ nítorí pé kò sí bí kò ṣe pààyàn tí ò ní mú nǹkan kan dání ẹlòmíì wọn lè lórí ló ń fọ wọn lè ló bá àyàn jà wọn lè ló kọsẹ̀ ṣùgbọ́n ẹni tí ó kú tòní tọ̀la kédùmarè kó mọ̀jì ká bá a jà òun náà làá mọ̀ gbàdúrà. ikú olóògbé Sisi Quadri ó gbogbo ìlú tìtìtìtì nítorí pé ọ̀dọ́mọdé adẹ́rìn pòṣónú ẹlẹ́kẹ̀ẹ́bu ti ń gbayè káàkiri àgbáyé ni àwọn èèyàn kan tiẹ̀ sọ wípé pòmótà rẹ̀ kan sọ̀rọ̀ wípé lásìkò ìgbà tí físà amẹ́ríkà rẹ̀ tó bọ́ sí i òun ni ọlọ́jọ́ dé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ à ń gbàdúrà kédùmarè kó tu àwọn òbí àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ kó tù wọ́n nínú pẹ̀lú gbogbo ọ̀gọ̀rọ̀ olólùfẹ́ káàkiri àgbáńlá ayé gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti sọ̀rọ̀ lórí ikú tó pa Sisi Quadri àwọn kan ní kíndìnrín ni àwọn kan sọ wípé heart failure ni àwọn kan ní malaria ni ṣùgbọ́n àwọn èèyàn tó súnmọ́ wọ́n ṣàlàyé bí ikú Sisi Quadri bó ṣe wáyé àwọn ẹ̀gbọ́n àti àwọn tí wọ́n bá a ṣiṣẹ́ kó wá àwọn náà náà ti sọ̀rọ̀ ẹ̀yin náà gbọ́ nǹkan tí wọ́n wí. èmi làbúrò Sisi Quadri orúkọ mi ni ìlú amíjí mukhtar nǹkan tó ṣẹlẹ̀ ni pé ní on the nineteen tí wọ́n pè wá pé wọ́n ṣubú níbi dutton heart lọ àbúrò wa náà dẹ̀ lọ gbé wọn láti ibẹ̀ wá láti location yìí lọ́jọ́ yẹn ìjọba tó ń dẹ̀ plus on the twenty i mean on the eighteen ó send owó sí wa ìrọ̀ twenty two ni mọ̀mọ́ wa máa pé ìyẹ́ tó so ló wá sẹ̀ǹdì ó sọ pé òun fẹ́ kán gbẹ́ kànga gbẹ́ nǹkan kan ara nǹkan tó ṣe ní last year fún mọ̀mí wa ni òun ni bọ́ọ̀lù tẹ̀wọ̀n lẹ́yìn òun ló gbẹ́ bọ́ọ̀lù. Eh, last year so láti lè mark èyí ẹ̀ wọn ló wá ṣe ní ká ó dẹ̀ sẹ̀ǹdì owó yẹn sí wa gbà tó sẹ̀ǹdì owó yẹn sí wa bóyá òun di eighteen àṣìṣe lórí àdẹ̀yẹn so náà gbà tó di twenty one yẹn náà pè wá náà pè wá gbà tó dẹ̀ dì wọ́n ní ah, kí ló ṣẹlẹ̀ nǹkan ní ara ọ̀rọ̀ ìyá àtẹ̀gbẹ́ wọn lọ sọ́spítù bàtà débẹ̀ wọ́n ṣe test wọn ní malaria ni wọ́n ní wọ́n dẹ̀ treat malaria So tó dẹ̀ treat malaria wọ́n kúrò lọ sọ́spítù yẹn ní on the twenty twenty no twenty six comment nípa ọ̀sà. so ọ̀sà náà ni ojú wọn ló sàn ṣe wọ́n gbé kíní kan gbé malaria ṣe wọn tó tọ̀. so gbà tọ́dẹ̀ ṣe tọ́dẹ̀ ṣe tọ́ ti rí pé wọ́n ti wà òkè wọ́n discharge ká wọ́n ti múra láti máa lọ location but a fẹ́ kí wọ́n lọ location pípọ́ wọn kì í rest rárá several times láti máa bá wọn jà lé lórí gbogbo gbà wọn kì í ní time rárá so àwa la pa fóònù wọn láti on the on the I mean on the nineteen I mean on the twenty one thirty ti dé sí àwọn alapa fóònù wọn kẹ́nìkan kan má bá wọn sọ̀rọ̀ kán tiẹ̀ fi rest kò sí nǹkan tá a fẹ́ gbà nù kú wọn níta fẹ́ kó ṣẹlẹ̀ náà ló padà ṣẹlẹ̀ wọn kì í sinmi so ìgbà tó dẹ̀ di tán discharge wọn lọ́n di on the twenty six yẹn wọ́n wá sílé wọ́n wà lé ọ̀ṣọ́gbọ̀n wọ́n tún múra pọ́n tún fẹ́ máa lọ location a ní ẹ̀ lè lọ àfi kẹ́ dúró kẹ́ ṣògbà tó di on the twenty eight náà bẹ̀rẹ̀ sí ní ṣe sùkẹ́ ìsùkẹ́ ló wá ń ṣe wọ́n pé ah, kí ló ṣẹlẹ̀ wọ́n lé sùkẹ́ ṣọ́ adẹ̀ lọ sí hospital yẹn pé ṣó kí ló fà tẹ̀sùkẹ́ wọ́n dẹ̀ treat wọn pé normal normal bí tẹ̀sùkẹ́ yẹn lè stop ọ̀gbà tí ò stop ẹni ẹni wá rìbá bí ká máa lọ sí LAUTECH lóyún Ògbómọ̀ṣọ́ ṣó àdẹ̀gbéra kúrò wọ́n fún wa ní rìbá eh, letter láàárọ̀ àná ní nǹkan bíi nine láàárọ̀ àná ṣó kò sí nǹkan tó ṣe wọ́n òun ló ṣe transfer owó sákàǹtì wa pé in case a lè débẹ̀ ká náwó kò sí nǹkan tó mú un so ó dẹ̀ kó cash tó wà nù mọ́tò ẹ̀ ó kó wa lọ́wọ́ three hundred thousand ìka gbà ìka kó yẹn dání alẹ́ ní ìdí cash so ó dẹ̀ send one million naira sákàǹtì wa so kò sí nǹkan tó ṣe ìgbà tá a tún lọ lójú ọ̀nà adé afẹ́wọ̀ Ògbómọ̀ṣọ́ àwọn ọlọ́pàá tún dá dúró pé à àwọn ṣáà máa gbowó ó ní kán lọ bá Sanwó-Olú kán lọ gbowó lọ́dọ̀ Sanwó-Olú so kò ń ṣe nǹkan tó ṣe pé bí àbí owó rẹ̀ tàbí nǹkan ẹ ti gẹ̀ẹ́tì bẹ́ẹ̀ ṣé òkò ń ṣe pé báyà nǹkan tó ṣètò ẹ̀ bàtà rẹ̀ dé lautech ló gbòmọ̀ṣọ̀ ó sọ̀kalẹ̀ ṣé fúnra lára ẹ̀ náà ló fẹsẹ̀ ara ẹ̀ ó súnmọ́ tó ṣe. ẹ pẹ̀lẹ́ àpò rẹ nà sá gẹ́gẹ́ bí ẹbí ẹ̀yin tó súnmọ́ wọn ju àwa tí àwa ń ta lọ àtàwọn tó wà títí tó ń dóde wọn báyìí kí ẹ lè sọ nípa olóògbé àtàwọn tó tẹ ṣàfẹ́rí ẹ̀ nípa wọn. ó lágbára lọ́dọ̀ because èmi ò mọ ẹni tó lè lérò wọn lọ́dọ̀ ọ̀túnkọ́ tó jẹ́ bànújẹ́ ọkàn fún mi jù ni pé má mi wá ṣèpọ̀ kọ́kọ́ tán kù. Ṣòwò ẹ̀ kọjá tán yìí. Sorry, sorry. Ah. Sorry, excuse me. Thank you. Thank you will come